الله الرحمن الرحيم إن الحمد لله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله والسلام على رسول الكريم وعلى آله وأصحابه وجميع من والاه بإنسانه إلى يوم الدين مع ذلك وغدا الإيمان أوصيكم ونفسي بتقوى الله تعالى قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بتعلم جميعا أن أسلم الحديث كتاب الله وخير العبد محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فليعوذ بالله من ذلك ايها الاحبه أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته أنا أقول ورحمة الله أقول ونأتي ورأتي أم علي أصلاني لازم هذا لازم يشتري gẹ́gẹ́ bí ọmọ ènìyàn. A ti mú mọ́nà ọba yìí látara orí èyí tó ṣe fún wa. Ó tẹ́nu ẹ̀ èyí tá a mọ̀ lórí. Tó ti dá sí lórí látọ̀dọ̀ ọba ọba àgbà Sàmáàtà owó ọ̀tà àlẹ̀. À ń gbógbó orí eléyìí. Ó ti tẹ́nu orí tọ́lọ̀ ọba ìjọ lẹ́sìn fún wa.

wàásùwárí mùsùlùmí lásán ó ní wàásùwárí mùsùlùmí ẹni tó ká sí ló ń wọ ìsìn rẹ̀ yé látara kí ọmọ ọba sọ kí làdá ti sọ kí làdá ó lọ sọ ààbà ọba tuntun rẹ̀

àti gbogbo àwọn ẹni tí wọ́n lo ìlànà fún ọlọ́run bá àwùjá tí ó fi gbogbo sọ́lá àti rẹ̀. Àwọn àti ọlọ́run èdè àti ẹni kọ́rọ̀ sí wọn lára wọn. Ìwọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹja lọ́kà láwọn ìdájú nígbà èyí wọ́n ń tó lòdòdò lọ nínú ọ̀rọ̀. Èyí tí a máa ń lò tí a máa ń tẹ̀lé ní àwọn máa ń sọ ní ilé ayé àtàkì yára òun náà ní àwọ̀ ààrẹ tẹ̀lé ẹ àwọn ààrẹ òun àná ní àwọn ẹgbẹ́ àwọn ààrẹ ìwé òun náà ní sọ́nà ẹ̀rọ àmàhàmàlà sọ̀rọ̀ lọ́wọ́ àti ọ̀tẹ́lẹ̀ òun ló wá wọ́n kù nínú àlábàrí ní àwọn ilé òun náà ní sí àwọn ẹ̀sìn èyí tí lọ sílẹ̀ nínú àyẹ̀kọ̀ ààrẹ àbíkí àbá ìṣẹ̀lẹ̀ èyí tí ó dáná sílẹ̀ nínú sóńdà lẹ́nu wa mahama sọ̀rọ̀ láwọn àlùfẹ́sẹ̀ gbogbo wa àwọn ẹ̀sìn báyìí gbogbo ìdààmú gbogbo ìdààmú táwọn ń ṣe tọ́ba ń ṣe lé lórí gbogbo wàhálà tọ́ba ń fa lé lórí owó bá ń bíyà èyí tọ́ba ṣe ń fa rẹ̀ owó tí wọ́n fẹ́ sí ni ìgbìyànjú wọn ní ọlọ́run tó dájú ìyá àgbà owó ní ìgbà àwọn ìwé ọ̀gá àti ìyọ̀lá tí ó bá ṣe nínú ìjọsìn lọ́wọ́ wa láti wà láyà lọ́wọ́ ẹ̀ka ọlọ́mọdé àti ìdílé. àwọn tó wọ́n ṣe irú iṣẹ́ báyìí àti ọ̀rẹ́ ṣàlùbọ́ àgbàṣẹ́sì àárẹ̀ òun ló ṣe lójú òyò fún wa ọlọ́pàá àwọn ọkọ̀ òwe gbogbo wa kájá ọlọ́ṣọ́ ẹni tó wà ìjọba ìbára ọ̀gá ìta àárẹ̀ òun ṣe ọlọ́pàá àti ẹ̀kọ́ fún ìgbàgbọ́ ní ìjókòó ẹ̀kọ́ wa èyí tí a máa ń ṣe ní gbogbo ọjọ́ yàrá àhà. èyí tí a máa ń gbé ẹ̀wọ̀ lónìí pẹ̀lú ọ̀pọ̀ náà wà láàbò ààrẹ ọ̀tá òun náà ní ọ̀rọ̀ èyí tí a fi pààrọ̀ láti ọ̀sẹ̀ tó kọjá ìrọ̀rọ̀ yìí òun náà ni àpò rọ̀fóònù wa yìí sọ̀rọ̀ lọ́wọ́ àríyí wọ̀sọ̀ọ̀sẹ̀ ẹ̀tọ́ àríyí Muhammad kí lè tọ́ àgbẹ̀bí. Kí ni bí gbogbo ẹni bá jẹ́ mọ́lẹ̀ ní fẹ́ mùsùlùmí kí ni ẹ̀gbọ́n bàbá tó lè lọ́wọ́ rẹ̀ ilé ìdàgbìyàn. Torí bí ẹ̀sìn wa yìí, nínú na nínú wa sọ ààrẹ wọ̀ sàárẹ̀, ẹ̀sìn wa yìí ẹ̀sìn ọlọ́run. sallallahu alaihi wasallam. ìròyìn ní tọ́lọ̀ ọba àdáàbà àyàfi pólítọ̀ àwọn òun ó fi mọ́tẹ́tọ̀ gbàgbọ́ àti wà màmá tó ń dá sí ìdá ní ìyàrá tó ń wọ ẹgbẹ́ rẹ̀. لابد لمن أدخل من الشهادة ثم لذلك فأخذ ونصدر ولا يمين كل طاوة كل نبي لما تجي تجي ولا يجي مثل الله الله سبحانه وتعالى الله لا يغفر.

àmọ́ gbogbo ẹni lẹ́ni tó fẹ́ jẹ́ sí wípé ẹ̀dọ́gbọ̀n náà. ó ilé ìjẹta ilé ìjẹta wọ́n ní ààrin ti nǹkan méjì yìí ọ̀dẹ́ àlẹ́ yìí. ìfọwọ́ sí ètò ìjọba ìrẹ́nu tàbí tó pàlọ́ nìkan lọ́wọ́ ọ̀gá ìníkà ìfẹ́ mi ní tí máa bẹ̀rù ẹni tí máa tọ́ Gbogbo ẹni tó ní tó bá yẹ sọ owó ilé ìjáde kọ́lọ̀ ń jẹ́ mùsùlùmí ìtura rẹ̀ ní wípé ó ń fún ọlọ́run ọba láti rẹ̀ nígbà wo ní ìyapa rẹ̀ ó sì gbọ́dọ̀ ọba rẹ̀ wò ní pé tó wá fún wa kò yà bàbá yà. bí àwọn sàárà gbọ́ yìí tó ń jáde bí àwọn sàárà yìí. ó ń wípé wọ́n sọ́dọ̀ láì sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́ rẹ̀ wọ́n ti ń yára ìdúgbò. débi wípé ìlú wọn ní ká àyẹ́bí dé wọ́n gbà pé gbogbo tí ó bá ṣẹlẹ̀ sáwọn láburú kàràkọ́ṣe gbogbo tó lọ sẹ́nu àwọn bàbá tó bá ṣẹlẹ̀ àwọn láburú wọ́n ní àṣẹ kan ṣe àwọn. Tòun wọn gbọ́ sàrádà yìí. Àwọn ìfáwọn ní ó ń kó nàbí sọ̀rọ̀ láwọn ẹ̀sẹ̀ náà àbẹ́rẹ́ tó. kí ẹ̀ lọ́sẹ̀ lánàá rẹ̀. Èyí tá à ń pè lánàá rẹ̀ náà ni ìyàwó pamọ́. Àti ẹ kò ra bára sọ. Ẹ kàn pé kọ̀ọ̀kan sábà fún ni sábà rí ìyàwó ẹ̀ṣọ́. Nǹkan náà nǹkan kò gbọdọ̀ ṣe. Ọlọ́run tó kókó nígbà bá ṣe lẹ́sẹ̀ alẹ́ ti kọ́ ní ṣàtẹ̀ tó lọ lọ́wọ́ àlùfẹ́lẹ̀. Àmọ́ lóde láwùjọ tá a ń lò yìí, àwọn èèyàn wọ́n ti dé ìfẹ́ tó lọ lọ́wọ́ àwọn àbábà yìí, wọ́n ti máa bá wọn. Àwọn èèyàn ìfẹ́ tó lọ lọ́wọ́ fẹ́ fún àwọn òbí wọn àwọn èèyàn lónìí wọ́n kò ní tó fi Àwọn ìbáraẹni wọ́n àbáyọ̀kùn tẹ̀sí ẹ̀kọ́ wọ́n ní àbáyọ̀ kan ìlú tó wù púpọ̀. Gbogbo ẹni tẹ́ ikú wá sí àbáyọ̀ yìí bá ní òun làwọn tó dájú wípé wọ́n ti gbà àbáyọ̀ yìí wípé àbáyọ̀ náà ti gbé dání àwọn ti gbà á lẹ́ àwọn òní gbé kalẹ̀ wọ́n dà wọ́n mọ ọdún wọ́n láti rí i pé àwọn tí ò lè dá yé bí àwọn èèyàn ṣe ń jayé lónìí àwọn tí ó lè ṣe wọ́n ṣe wù wá báwọn èèyàn ṣe ń ṣe wọ́n ṣe wù wá lónìí àwọn tí ó lè ṣe wọ́n ṣe wù wá báwọn èèyàn ṣe ń ṣe àwọn ṣe wù wá lónìí òun náà ni àwọn ọ̀dọ́ wa Muhammad tó máa bẹ̀rẹ̀. torí ìjọ ààrẹ ni ìjẹ́ ìjọba rẹ ti ó ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn kó láwọn èèyàn lórí àjọṣe rẹ̀. والانتهاء عن كل ما نهى عنه على السنة بدون في بدون بلد الله ولا مسألة بالقول إنما مسألة بالقول السنة صلى الله عليه وسلم الله سبحانه وتعالى وقد اتفق الله سبحانه وتعالى على شيء اثنين في ايات سابقه من الايات والكلام الباطل. والله سبحانه وتعالى آية في القرآن alábìyẹ yìí ọlá ọba àlejò ọlá olùṣe ìpínlẹ̀ amúṣùmí. ìpínlẹ̀ wọn ìpínlẹ̀ ìmọ̀ wípé nǹkan àgbẹ̀ta ni ó ṣe àbí ó ṣe. ayàtọ̀ ń bẹ lálùkọ́ báyìí. ala yi kini ala yi jì wọ́n ń tẹ́tẹ́ lè فيما أمر وإنتهاه عن الكل بعد ألف على مرة إذا أمر تعرف الشيء بالتلاقي واجب سورة العشر ọlọ́run àlejò ọlá ọlọ́run àsọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ni àwọn onílẹ̀ ìlú ẹ̀sẹ̀ ìlú ọlọ́wọ́ sí i ọlọ́run ni wọ́n mẹ́rà àṣàkóso rẹ̀ fún olùkọ́ àkókò ọlọ́run gbogbo táàbí mọ̀mọ́lẹ̀. تبرقون تأخذون الله الكرام فمن الحديث هو ومن هذا حديث صريح وهذا الحديث حسن ما هو أقع شيء تفكرون تحققوا شيء فلا تفكرون ولماذا لا يحسن ولا أمك òun náà ní ọ̀rọ̀ rẹ̀ nínú àti ìbẹ̀rẹ̀ sólà rẹ̀. lọ́jà pé àwọn sólà kan lè láì díẹ̀ sólà kò ní yá ní yá sí ìsúná ti wọ́n nínú gbogbo ẹni bá ń dá wọn wọ̀ sí. Ana wẹ́ẹ̀kì ní lè ábẹ̀rẹ̀ sẹ́lù làgbọ́dá dáwọ́ أن يطيع الله سبحانه وتعالى ولا يطيع الله سبحانه وتعالى كيف الله هو بينه وبين شيخه عشان gbogbo tó gbogbo yóò máa tẹ̀sán lọ́wọ́ ọlọ́run. ẹni bá ti ń yàtọ̀ àlẹ́ sí yóò máa ṣe wọ́n máa pọ̀jẹ̀ kalẹ̀ bá ọ̀gá ìjọ náà ọ̀gá náà sọ àrùn àrùn. kí ni ọmọ ló lọ́rọ̀ rẹ̀? àwọn ìfọ́n àti àwọn ọ̀gá tó lè sá. ọ̀rọ̀ ìyàwó kọ́ńtà ní ìṣẹ̀ṣẹ̀ ìfọ́nrọ́jì wọ́n máa ń fi ìwọ́n sùn wọ́n máa ń fi ìwọ́n sùn ọlọ́run ẹni tó tó bá ilé pè láti màkàtà àwọn àbá àwọn àbóyè àwọn wọn ní adéṣe náà lórí níbi ṣọ́ọ̀tì wọn lè wà ní ṣọ́ọ̀tì. ìtumọ̀ yìí pé tó bá ṣe ìjọba ìjọ lòó. ọlọ́run ní mẹ́tò bí ìrọ̀fọ́lá mẹ́tò bí ìrọ̀fọ́lá ẹnikẹ́ni tọ́lá ilé pè láti فقد أطاع الله على وسلم أطاع هي الدنيا أنا أقول أنا في بلاد أنا مسلم شوف بدل كان كان يجوا آه ولا يجي مقام بدل يجوا يجي ولا على وسلم إلا رغبة فقل أطوع الله أبا تكبر كام أبا شكرا إليه كيف يحب ما تعالى اليوم كيف يستمر علينا به فقل أطوع الله ويجب أن يكون ذلك تمسك بالقوة

وما أرسلناك عليهم حفيظا Ìgbéra pẹ́sẹ̀ tó lò wọ́n lọ́nà tó lò wọ́n lọ́nà wà lọ́nà. Ṣé ìgbéra tó lò wọ́n lọ́nà? Àwọn ọ̀rẹ́ ẹ̀kú wà, wọ́n máa ṣọ́ wà. já mọ̀ pé àtẹ́ni bá ń tẹ̀ láàrin ní ọ̀hánmà sọ̀rọ̀ lọ́wọ́ àwòsàn lánàá ó tẹ̀lé láàrin jọ̀mọ́ ó tẹ̀lé àlá. Ó dábí pé àrùn tó ń tẹ̀lé àrùn wá. Àwọn ọ̀rá ní ẹ̀rọ wẹ́ẹ̀lì pé àtẹ́ni ti àwọn sọ̀hábà ní àrùn tó ń tẹ̀lé wá. ìmọ̀ ìpínlẹ̀ ẹni dání àlùsùn náà dídí àní. Àwọn kan sọ lórí. Ẹni máa ṣe ìtàkùn ara ní lọ́la àtúndà. Àwọn ìpínlẹ̀ ẹni dání àlùsùn ọ̀rọ̀ tó dàrú. láyé àtẹ́bí Muhammad sọ̀rọ̀ máa wà lọ́sọ̀dà ó lọ́kọ́ bí àti ẹni mùsùlùmí. black. lórí àkọlé àwọn sàábà òun ni kó lò bàtà sí àṣekírí o kò bá tún jáde. Ní ẹ̀ka tí sọ̀rọ̀ àti yíyà, àbóṣe ti bá àbùkù òun náà ká lè ṣó náà. Kúrò àti ìṣòro wọn, àwọn àkọọ́lẹ̀ àlẹ́ àmọ́ àkọọ́lẹ̀ sọ̀rọ̀ òkè ní ìṣẹ́bí rẹ̀ àkídà rẹ ilé rẹ tó bá ti lọ́sọ̀ àwọn ẹni tí àbẹ́bìkan ní pé ó ti àpò ìlọ́sọ̀ pé ọ̀sí àwọn ọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ tó wà ní bá ti bá ó bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀. ọlọ́wọ́ ti àwọn ọ̀rọ̀ àgbà àgbà yìí bí kú ìgbò lọ́nà bí ìjẹ̀yọ́ lọ. ìyá bá àdẹ́bí ìṣẹ́ ọlọ́run.

الكفاية ọlọ́run bá gba oníṣẹ́ ọkùnrin yìí. Báwo ní ìdí ìrìn àwọn ìgbà nínú ẹgbẹ́ ní tó ká jùlọ? Ìgbà ìdí bọ́lá wọn bá fi àtìkọ́ wù sí fún ọkọ ẹ̀yẹ̀ láyé ọlọ́run ti síbi bọ́ àpò wúkọ̀ ọ̀dùn.

ó lásán. àmọ́ rí i pé àwọn sọ á bàtà sí. ìwé wọn ti dojú ọjà tó ń ta yà wọn ti bóra. ajá ti ṣe ẹ̀sìn tó ń ṣe ẹ̀sìn àwọn ẹlòmíì kò ní sẹ̀sìn àwọn tó ń tẹ̀sìn ká àwọn tó ń tẹ̀sìn báyìí tó ń báyìí.

wá ṣe bẹ́ẹ̀. láti ẹ̀sìn wọn ẹ̀sìn wa ìṣesí wọn ìṣesí ti wa torí ẹnì kan ò ní lẹ́wọ̀ òní kí wọ́n sì ṣe wá ìwọ̀n wá bí lọ wọ́n ti tún bọ̀rù lọ wọ́n ti tún bọ̀rù lọ wọ́n ti tẹ́ ẹ̀rì lọ. tí wọ́n lé sí. Ìbára náà ìgbà áyà. Nínú áyà mi, ọ̀rọ̀ ọ̀la ní wàá bí ó wà àti ó rọ̀ tó náà. tí a fà padà bẹ̀rẹ̀ tá a bá tẹ̀lé ọlọ́ọ̀bí àbẹ́sẹ̀ yìí ọlọ́ọ̀sọ̀ fún ọjọ́ tó gbòòrò ayàtọ̀ sí. ọ̀rọ̀ ní wà ní ọ̀rọ̀ tó la ọ̀rọ̀ yẹn tẹ̀lé màmá kan.

bukan mengalah sudah bukan si sunnah si sunnah wa wala bukan bukan si sunnah wala ada wala bukan ni sunnah ni akidah sunnah wala bukan Màtò ìbára súnà wàhálà tó wà. Nítorí pé mo lọ sí àwọn tí mo dá pọ̀ yìí, wàhálà wàhálà náà yẹ kó ara sí ìlọsìn ọlọ́kùnrin.

àwọn tó lọ dájú ká sí ogun àkọ́kọ́ tí wọ́n dá ní ìsìlámù òǹkà àwọn èdè yìí oúnjẹ wọn wọn ta ọjọ́ bẹ̀ òǹkà wọn mùsùlùmí tí ọjọ́ yàtọ̀ sí. ilẹ̀ wọn ti wọ́n kì í ábàdí wọn. فقط ẹ̀kọ́ ẹ̀kọ́ gracias en محمدية تدخل الجنة إلا من رحب أن يدخل الجنة هنا في شديد يا مسيح مو رحمة ما تقول محمد لا تقول أحد أجل أحد

àlẹ́bí ni mẹ́rin àtọ́ àti dákọ̀lá ìjọba wẹ́rin àtọ́ ní dákọ̀lá ìhábà. Àwọn ètò ọ̀rẹ́ náà àwọn náà lè tó bá tẹ̀lé e o. Ẹ̀rọ ọ̀rọ̀ tí òkú wà ní ìdájà àwọn náà ni àwọn náà lè kí àwọn náà yà bá dé. Láti sọ pé ìyá bá àjẹ́sì níbi àdínlà ìyapa àlẹ́bí níbi ìjọsìn ìyapa àlẹ́bí níbi ìwà ìyapa àlẹ́bí níbi ìlànàbáwò ìrẹ̀lò lọ́jọ́ ọ̀nàbà sí náà rẹ̀. Àbẹ́ ìtẹ̀lẹ́rẹ́ bí níbi yúnífọ́ọ̀sì, ìtẹ̀lẹ́rẹ́ bí níbi ìjọsìn, ìtẹ̀lẹ́rẹ́ bí níbi ìwà, ìtẹ̀lẹ́rẹ́ bí níbi ìlànàbáwò ìrẹ̀lò. Òun ní súnmọ̀ pẹ̀lú ẹ̀mọ́ owó kò bá ti bá ti bá àbẹ́bí náà ló ń kó ìgbọ̀nsẹ̀ àbẹ́bí náà ló ń kó ìwà àbẹ́bí. àwọn ọ̀pọ̀lọpọ̀ wá fún àfihàn àmú ìbáradà àbúwà. àbẹ́bí máa ń lára bóòlù. kí ni wọ́n. Àbẹ̀kọ́ àlàyé Mohammed tí wọ́n lè ṣe ẹ̀mọ̀ pé gbogbo dúkìá wọn ti dàgbà yẹn. Àwọn ọ̀gá ọmọ not sure to go there. Kí ló ti sọ sí wọn? Òkè ìbáwọn ẹ̀kọ́ ìbáwọn ṣe náà. Ẹ̀sìn ìwọ ló ní àwọn gbogbo àwọn èèyàn ti. Àbí kí wàá wá ìgbàlẹ́ wọn kà Nínú àdìsí. bí sójà rẹ̀ ṣe pàtàkì sí bọ́lá kò wú ìbára. ilẹ̀ wọn rárá kí wọ́n ti yọrọ ojú wọn. wọ́n ti kọ́ ìgbà ọ̀pọ̀ náà àmẹ́rin oṣù kí ni kò ní sùn ẹ̀yọ́ wọn ti dàgbẹ́. wọ́n ti dájú pé wọ́n gba ìdìbò ìlú wa nígbà tí wọ́n bá wọ́n gbá ní ojú oorun. wọ́n bá wọ̀ wípé àkẹ́kọ̀ọ́ sùn bẹ́ẹ̀ ni wọ́n ojú wọn ni wọ́n sùn àbẹ́wò òṣèlú ìjọba ẹ̀wọ̀ òkèṣù lára òṣìṣẹ́ àríwá àbámọ́ lára lára ẹni lẹ́yìn àti òṣèlú ṣe àti òṣìṣẹ́. wọ́n ti kú ọ̀gá ẹ̀ka lọ́sí ni òṣèlú ọlọ́wà ti gbọ́ ọ̀bà wọ́n ti gbọ́ ọ̀bà ara ní ọ̀gá ọ̀bà ara فقال بعضهم أنه لا يكفي gbogbo bá a ṣe ń sọ̀rọ̀ wọ́n ti kí wọn wọ́n gbọ́ wọn ìtumọ̀ ẹ̀kọ́. ọba ni àkọ́rọ̀ màgbàlùwò àgbọ̀tàlẹ̀ wọ́n ti lè báyìí àgbà ọ̀ ọ̀lẹ́yà wa ẹgbẹ́ àṣẹyà ìjọ àwọn láti rí mọ́. wọ́n àpèjúwe àtẹ́sẹ̀ mùsùlùmí ẹ̀yà àrùsùn náà wọ́n tàbí jẹ́ kí alákùnrin kan tó kọ́lé kalẹ̀. nígbà tó wá kọ́lé kalẹ̀ yìí bàtà ọ̀dà sí ìyá màálù bàtẹ̀ nígbà tó kọ́lé kalẹ̀ tán ó wá tó jẹ ẹ̀ka sínú ilé yìí ó ń jẹ báwọn èèyàn lè jẹ wọ́n ti mú lé náà. báwo wá ní àgbọ̀nà kí wọ́n tó lẹ̀. àwọn ọ̀dà àlàyé àmà ṣé kò náà.

bó ṣe kí wà lẹ́yìn Yorùbá ó ṣe kí ni. to